jésù ah, ọrùn olódùmarè. ogun àlákàlà kílẹ̀dùmarè bá fi búrú náà lé kílẹ̀dùmarè bá fi búrú náà lé ìyẹn ọmọ mi ìyẹn ọmọ mi o àmọ́ mi rí ogun àlákàlà nínú ilé yìí mo wá fẹ́ kí a fi bú pé kí olódùmarè kó bá a ṣẹ́gun ogun àlákàlà ká má tójú oorun dójú ikú ká má tójú àlá mú a o ká má tójú àlá dépò àrìsàn ó yẹ gbóhùn àdúrà sókè. ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára jésù olúwa o olúwa àtàlákà olúwa abániṣe olúwa àlàkàlà nínú ilé ìbániṣe dákun ṣàánú mọ̀jẹ̀ kíjà wàhálà olúwa tó ti wá tó ti wá mọ̀jẹ̀ kárí olúwa máa bọ̀ ẹnu géètì yóò ní padà tí ó wọnú lé látẹnu géètì mọ̀jẹ̀ wáyé olúwa o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò ní sùn mọ̀jẹ̀ wọlé wá o ẹnu géètì yóò lẹ mọ́tò mọ́tò sí mọ́tò mọ́tò wọnú ọgbà yìí ogun ogun ogun kẹsì náà báàkì sí olúwa olúwa olúwa olúwa ogun ogun ẹnu kẹsì ẹkọ wà ọmọ wọlé lé wà ọmọ wọlé wà olúwa olúwa. Jésù olúwa wá. àmín àmín àmín lórúkọ Jésù. ǹjẹ́ ká ṣe oore ọ̀fẹ́ aláṣẹ papọ̀. oore ọ̀fẹ́ Jésù Kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ìfẹ́ mímọ́ kó máa bá wa gbé láti sí lọ àti láéláé àmín àmín àmín àmín ní orúkọ Jésù Olúwa wa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo Olúwa Àjàdí. yes ma'am. ó ti mọ bá a ṣe nígbàdúrà náà léyìí náà mo mọ̀ ọ́. mo mọ̀ lọ́wọ́ àti bá mi. hallelujah náà mo ṣe. ọ bẹ́ẹ̀ ni hallelujah náà nù ọmọ ọmọ hallelujah ò ní fọwọ́ ká. ẹ̀rù àdúrà tẹ sọ yẹn ló bà mí púpọ̀ jù ẹ̀rù ló bà mí olómọjà ló wà lákàlà àbúrò yìí ṣe aládùn ní kéètì. àmọ̀ kò sọ bẹ́ẹ̀. ọmọ ìwádìí ọwọ́ wẹ́dà ọlọ́run jàre yá wa hallelujah hallelujah. ká lọ yà ká sí. Mm, hallelujah hallelujah. lèmi tí ọba ti fẹ́ rùn àlá lọ́ba ṣé kò mọ̀ pé àdúrà ni ìdá kìrìsẹ́nì láti láti fi bá ọlọ́run rìn. àwọn ah, ọmọ àlọ́ ló ń kó lòlò. ẹ káàárọ̀ ìyá mi. èmi ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mm, kò ní asán o á ní rí wàhálà o á ní rí àrífàṣẹ̀ sí o ojú máa tì yín o àṣeyìn ni a ṣe o ọyá lọ́wọ́ àwọn ajẹ. iye wa ṣé ẹ̀jẹ̀ yẹn àbí kílẹ̀ jẹ́ láàárọ̀ ìrẹ́. irú ìbéèrè burúkú wo rèé ọmọ ìjẹ̀ṣà ni mi kí lè jíjẹ ìjẹ̀ṣà. iyán ni. iyán àtẹ̀fọ́ rírò kó o ṣe láàsì aláṣepọ̀. gbadé ṣé wàá jiyán. ilé ah, <laughs> bá ti jẹ lèmi ọjẹ mọ ilé bá ti fẹ lèmi ọjẹ. èyí rẹ ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ àjàjì ni ṣe mo máa ń ṣàkíyèsí ẹ ó ti pẹ́ o ẹ̀yin lè má kíyèsí o àti dọ̀bálẹ̀ kì í máa nílà kò fẹ́ dọ̀bálẹ̀. Ah, ah, iye mi dọ̀bálẹ̀ rè é wọ̀nyí kalọ́ ọ̀gá ni iye mi dọ̀bálẹ̀ rè é. òkú ọ̀nà gan wo. mo rán ọ sí mi ní. ní iná sí bẹ̀. òkú náà ti ń lé ilé tí wó ni. Àjàdí. Ah, iye mi. ẹsùn. máa lọ inú géètì ẹ náà torí ẹ gbàgbà tí ó mọ. ọlọ́run jó sì wọ́n wà o. gbadé lọ fọ mọ́tò rẹ̀. ẹ̀rí ilẹ̀ tí mo gánà kí ni n kàn ẹ wò ẹ jẹ́ kẹ́rú ọmọ rẹ̀ lẹ́rú o kí wọ́n fà mọ́ rẹ̀ wọ́n fà. ẹ jẹ́ kó alukọ́ máa yẹ ni. bí wọ́n ti máa bẹ̀rẹ̀ ọ̀nà tó máa pọ̀ga wọn síkírù síkírù kí ló dé tí wọn ní ní pọ̀ga lọ́gà ebi èmi àti láti yọ wà kó tó dé pa agbóhun sẹ́fún nígbà tó kọ́kọ́ dé tẹ́rẹ́ òsì báyìí lórí báyìí tádẹ́gùn fẹ́ máa gbé lẹ́nu géètì tẹ́ni tí yóò ṣiṣẹ́ tí mo ní ó lè ṣe tó wàá di pé oúnjẹ ń jẹ yín tó kí sí lọ́rùn ní lẹ́nu ọ̀ka mo fẹ́ kẹ́ kìlọ̀ fún gan o. wọn yìí gánlẹ̀ wa lóòótọ́ wọn yìí bá ń gánlẹ̀ wọn sí èmi ìrìn lónìí kínú rẹ̀ ó bu ni. Àjàdí lọ fọ mọ́tò rẹ̀ sẹ́ni ah, mo fẹ́ bẹ́ kí ni pàmò ìjẹ̀bù tára wọn bèmí náà fi sínú ẹ̀gúsí àtọ̀dọ̀ tèmi. pàdé hmm? alátòmù ni o alátòmù gbẹ́rùn rẹ àṣìṣe rẹ máa tòbi rédíò rédíò ni ó látòmù ní kótókótó. olúwa elédùn náà ìwọ ni olùṣọ́ mi o ọmọ bíbí tì mí o ọmọ àbẹ̀wò kókó òjijì rẹ o ṣàyẹ̀ náà ni o ṣé olúwa ni. ẹ má ṣe máa gbọ́n ẹ jẹ́ ṣe sùn ṣé èjì èmi ò ṣe jìlọ ojú ò ṣe jìlọ ọ̀yà. ẹ jẹ́ mi tẹ́ nira láti. ikú rántí yìí o ah, ọlọ́ni ó ṣàánú ẹ. ìgbàjẹ yẹn mọ wá lè mú wa lóyún. òun náà ló ká wọ kúrú báyìí nígbà tó ká nǹkan mi. Ah, ah, olùkórìí ẹ ti dàgbọ́n tó bá kò fẹ́ tó fẹ́

ẹgbẹ́rọ̀ jàre. Bàtà ẹ̀ka kan dúró kalẹ̀ sí kí. Yọ̀bá yọ̀ kọ́kọ́ tọ́nu. Ah! A ti kọ́ omi tọ́ látẹ̀ kan. Ẹ ẹ ẹ ẹ ṣe bẹ́ẹ̀ ni jẹ́ mò ń pọn mi lọ́wọ́. Eh, eh, eh, ẹ ẹ ẹ jọ ẹ wo tí ẹ bá yín pẹ̀lú gbogbo tí mo kọ́ àyà yìí. Kí ni ewu ah! lórí mú mọ́lẹ̀ tẹ̀ fẹ́nu kí lè yamọ́ yín lẹ́nu. ǹjẹ́ ta fẹ́ tán. ẹ gbò àbùsẹ̀ yín fẹ́ àbùsẹ̀ ń tẹ̀ ń tà fẹ́ tán lẹ̀. ẹjọ́ kun tẹ̀ mọ̀ jẹ. ẹ wọ́n mọ̀ jẹ́ ẹ jẹ́ wọ́n dà. ayé ò mọ ṣe sínú òòrùn. ẹ pa mí ní ọkọ mi ẹ ní ọkọ mi. èmi ti ọ̀rọ̀ bá ẹ̀ wù ọ̀dọ̀ ọ̀rọ̀ bá ẹ̀ wù ẹ̀ lọ ẹ̀rọ bá tó ọ̀rọ̀. bẹ́ẹ̀ lọ́run wípé kọ́lọ́run ọyọ kò lọ́rọ̀ rẹ̀ ìwáyà. ẹ ní sanko owó náà ní ẹ̀tẹ́ nù ọ̀rọ̀ náà sí. mo rò pórí rí ọ̀dà ẹ bọ̀ fẹ́ rọ̀ bísí adé tọ̀ ni. ẹsẹ̀ mi ò fún yín lówó ni. ọ̀dà bàbá wà gbowó ẹ̀. wà gbowó ẹ̀ wà gbowó ẹ̀. báyìí ọjà rẹ ẹ wo ibà yìí lọ. ibà lọ́ndì. wọ́n ò fẹ́ náà kí lọ́gbọ́ndì. ọwọ́ mi wọ́n hàn díẹ̀ ni. rà o ẹ má ẹ má pariwo ẹ má pariwo. ẹjàgbọ́ ẹjàgbọ́ ẹ má dààmú. ẹgbẹ́ kọ́kọ́ yóò gbé gàgà fún yín. Hey, what's up?

mo ló ń tọ́ mo ló ń tọ́. èmi mo kọ́kọ́ dé bí èmi. kí ni màá ṣe yín báyìí náà kí ló ariwo òfò tẹ́ ẹ̀ pa iná ìsìn. èmi màá kọ́ pọn mi. Ah! ìṣe tẹ́ ẹ dúró bẹ́ẹ̀ á ti pọn mi tán. Ah! èmi mo kọ́ pọn mi. ọ̀dà o tó o tó o tó wo jẹ́ ìyá ọ̀ pọn mi jẹ́ kọ́ pọn mi tiẹ̀ ìbò rí pé kékeré ló gbé lọ. ike tiẹ̀ wá dà. náà gbé kèmí yọ̀pọ̀ yọ̀pọ̀ yọ̀pọ̀ tẹ̀ kọ́ bá lọ ìwọ náà wọ tọ́ agidi yín náà kọ màmá tẹ ẹ wọ sanda bíi ẹdínmísẹ̀ sí oko yóò pẹ́ tiẹ̀ kọ́ máa lọ. mo rò kórìí ẹ bu lọ́rùn ẹ o lè sọ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ó bù fún abẹ́ ẹ. ọbẹ̀ tako ni bá náà sọ. ẹ̀gbọ́n tẹ pẹ̀lú ọ̀sẹ̀ jára yẹn. ọmọ ẹ̀jẹ̀ kẹjọ mo lọ sí tó tó sẹ́. bàbá wọ́n mọ̀ ń bá yín wí lẹ́yìn. bẹ́kẹ̀rẹ́. wọ́n bá yín. àní kọ́lọ̀ ń domi ó pọ̀ sí ládùúgbò yìí. èmi ò tẹ̀sán fọkàn tèmi kó gbẹ́ bọ́ o. nítorí ọlọ́kọ rẹ ọ̀gbẹ́ tẹ́lẹ̀. yóò kúkú kárí lọ́jọ́ kan. lójúmọ́ lọ́kọ rẹ ń gbẹ ẹ̀sọ́ kan mi ni. yóò kàn mí ládùn yìí torí wàhálà yìí tiẹ̀ ti pọ̀ jù ládùúgbò ìgan lórí omi pé kò tá a sì sanwó lé lórí. ń gbò mi bá ti pọ̀ náà ló tán. ẹ̀tọ́ ẹ̀kọ́ ìwọ tó ẹ̀kọ́ gbé fọlágbà gbẹ́ kí wọ́n mọ bọ́ gbẹ. yóò kàn mí. àbá o àbá àbá ìjà ìjẹmísáyé pọ̀ mọ́ ẹ̀ àwọn fọ́pàánú mi ìjà rí orí ẹ burú lọ́rọ̀ yára ọkọ owó dúró lẹ́nu ẹ̀rọ ọkọ má pa mi ó lè òsì èdè èdè tẹ̀ di àárọ̀ ọ̀run ọjà ọjà ọjà agbèrú ẹjà agbèrú ẹ gbójú sọ́njáde ẹ gbogbo ìyá ìnáwó yẹ kọ́ máa gbé kéèké tó bá. ẹ lọ́ọ̀rẹ́ ya òkú wá mi kí ló sojú fún ẹ. ẹsí ẹsí kó ṣe kó yá yìí. ẹni èyí ọdún ẹgbẹ́ ẹ̀wọ̀n sílẹ̀ ẹgbẹ́ ẹ̀. nígbà tẹ́ ẹ̀ ṣomi kó lọ dáadáa tó wá ní kó máa tó lọ́wọ́. Àwẹ̀ yóò dúró dúró páàkì dáadáa páàkì tó tó láàrin títí mo yẹ odúró kí ló kí ó èmi ṣe àwẹ̀. Ó ìwà mọ́tò ti dírẹ́bà àná ìyá ìwúlọ bá mi kọ́ sóbìnrin ni obìnrin aláboyún kó gbọ́ mi rìn. Ìyá yìí láàbẹ̀ mo mí gbọ́rọ̀ rẹ. ẹ ṣe mọ́mì opó ni mí oyún inú mi yìí àtìgbà tó ti pé oṣù mẹ́fà ni bàbá rẹ̀ ti kú hmm. èmi nìkan mo sì ti ń kópa látìgbà yẹn kò sí omi nílé wa ni ni mo wá fi ní kí n lọ pọnmi níbi kànga ní ẹ̀yìn ń bẹ̀ ilẹ̀ fi rí mi. èsì o ah, mo wí bẹ́ẹ̀ ẹnu rẹ̀ mi ṣe mí bí mo ṣe rí ọkọ mi ṣọ́ọ̀gù kò mí gbìyànjú pẹ̀lú báàfù àtọyún nínú kò fẹ́ kọjá níbẹ̀ ni àwọn ló jẹ́ kí n sọ fún dírẹ́fà mi kó páàkì kó lọ bá mi ké sí ọwọ́ ah! láti wákàtí lọ bẹ́ẹ̀ ó tún jìyà mí ah! máa ṣètò òkè ọlọ́kadà àárẹ̀ máa gbómi kúrò. ẹ ṣé o ẹ ṣé. máa dẹ̀ máa mú twenty twenty thousand ah. naira lóṣooṣù. Hmm. Ah, kò o. ṣé o wá rí dẹ́lábà mi? a lọ mọ ní rẹ̀ a lè mọ bí ká mọ lọ́kadà rọ̀. ẹ ṣé mọ́mí o ẹ ṣé o ẹ pẹ̀ fún wa o àgbà yín ò dalẹ̀ o láì mọ iye tó sú mi tẹ́ ẹ sì ṣe ní láàánú tó báyìí ẹ ṣé mo dúpẹ́ o ẹ o olórin yín náà lọ́wọ́ o. ọlọ́run á bá mi mẹ́sẹ̀ rẹ tẹ̀lé. àmín. á sọ̀rọ̀ láyọ̀ àtàlàáfíà. àmín o àmín. wọ́n máa gbókù jáde nínú alààyè o. àmín o. bẹ́ẹ̀ náà náà sì máa gbálàyè bòde nínú òkú. àmín kò bá ti wá bímọ tán bẹ́ẹ̀ ayọ̀ àmọ̀ bí ó kù sí. ẹ o olórin yín náà lọ́wọ́ o. àmín. ẹ ṣé mo dúpẹ́. ẹ ń sọ̀kalẹ̀ kó bá mi pé àwọn ẹni àwọn ẹni ìgbà tí ní gbadé. àwẹ̀ o àmọ́ àmọ́ ọ̀rẹ́. wàá lọ ṣètò twenty thousand naira àwọn kò bìnrin aláboyún ọ̀nà wàá rí kò lè lọ lérè tó bá ti ṣe tán bẹ̀ wọ́n lọ́mọ lérè gba nọ́mbà rẹ̀ bàbá ìmọ̀lọ́kadà á máa gbóhùn lọ mi kó yà ṣètò twenty thousand etí mi dùn ọ́ ni à. twenty thousand. mọ̀mọ́ gé o. mọ̀ ẹ̀ ní gé o. ogun ẹ̀ lọ́jọ́ ogbó mi kí lè fi jọba ọ̀run ṣòro jẹ́. bẹ́rù rẹ bẹ́rù rẹ kò kọjú rẹ síwájú onípàtàkùn àtọ̀ ló fòfò èmi sọ fọ́rọ̀ lọ. lẹ́nu wọn sí ní kí n mọ wà èmi ní yóò níwà kúkúrú yóò níwà kúkúrú ni mi ò. rárá bàbá yín dá o. ìjọ orin ti mọ̀ mi bẹ́ẹ̀ mo wà ó burú sí ọ. rárá níbẹ̀ lè ti sùn. ó sùn. ó sùn ọ̀sẹ̀ ó sùn. ó tó jẹ́ mẹ́ta káàtì bàbí ìkọjá o. àwọn ìwà màá tọ̀nù ìwà ṣe lo màá tọ̀nù. jésù oluwa wa. Ami àmín àmín ní orúkọ jésù. ìpẹ̀lẹ́ ọ̀ pásítọ̀. yes ma. elédùnmarè àtúnwà máa ṣàgbára rìn yín dọ̀tun àdúrà rìn o ìbá ṣe mí tú bẹ́ẹ̀ á máa tú ìbá ṣe mí bẹ́ẹ̀ là á máa o ẹ ṣeun. ẹ ní tí mo bá ń sọ lórí fóònù mo ní two hundred thousand naira la máa need fún iṣẹ́ yẹn tẹ́ bá dẹ̀ ti lè ṣèyí ẹ̀yin fúrúgbìn kíún nìyẹn ẹ wá fi ayọ̀ ká lọ́pọ̀lọpọ̀. àmì jésù gbogbo orí aná làákà àwọn abágùn lọ́pọ̀ lọ́pọ̀ mo ti wọ̀nyí omi bọ̀ lónìí mo ti bọ̀ páàkì owó rẹ̀ ìgbà two hundred thousand rí ni ilé ìṣẹ́kì rẹ̀ o. ẹ ṣe pọ̀ mà ní orúkọ Jésù Ọlọ́run alààyè ìbànújẹ́ ayé ò ní tọ́ sí yín búburú kan ò ní ṣubú lù yín ibikíbi kan kò ní yálé yín ọ̀rọ̀ ti jáde àṣẹ ti gorí ẹ̀ Jésù Olúwa wa. àmín àmín lórúkọ Jésù. ẹ ṣe pọ̀ mà ṣe ń gbúrò àwọn ènìyàn mi. ìran ènìyàn rẹ wo. àwọn ọmọ yín ni mo mí àwọn aráàlú òyìnbó mo mọ omi wì kódà mo mọ bí omi rè àmọ́ èwù mi kí mi dá ọ lóhùn torí ṣe lómi wọ́ndà mi ó jẹ́ ìyàlẹ́nu mímọ́ ń kàn án nínú ọ̀rọ̀ ọmọ mi jọ kí mi bá gbúrò orin ọ kí ló kàn án níbẹ̀ bí mi gbúrò orin ọ kí ni tiẹ̀ àwẹ̀ pásítọ̀ sọ̀bọ̀ iléeṣẹ́ lé orin o subordination gidi original subordination lè rè o èmi mo míyún ṣọ́ọ̀ṣì ní èsì àwọn ọmọ mi kó ìtì rí àbí. Ah, ẹ wí dà ẹ wí re. Ah. bẹ́ẹ̀ nígbà tí ẹ ti fún ọ ní olóòótọ́ ọ̀rọ̀ pariwo mọ́. ọgbẹ́ni tó wá kú. n ti ṣe tán. mo ti ṣe tán mọ́. Ah. ṣé lọ́wọ́ wa pẹ̀lú yẹn o. Eh, ẹ jọ pátọ kẹ́ ẹ bá mi ti géètì yìí ni ṣe mọ̀ ẹ́ àjàdí ní pé. ọ̀rọ̀ burúkú àti láftà àbí ìran ọmọkùnrin páìtọ́ ni ó èmi kọ́ bọ̀pọ̀ lọ́mọ káìrò ó fẹ́ máa wá ìní mi àbúrò yìí mímọ̀ yìí ó ní èyí sọmọ ọjọ́ ló ní ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ náà náà ò ní. kò wáyé ẹ fún wọn ẹ wò á. o tó ní owó ti pọ̀ ju ẹ̀rù yóò máa rò pé wáyé tó ń wá ní ló mú yín dọ̀ẹ́ kó fún un ni. ẹ jẹ́ ìrànlọ́pàá padà wọlé jíjẹnu géètì. ẹ ń fọkọ̀ gbé lọ. àmọ̀dé mi ṣe yín ẹ máa kankan ṣe ìrí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́ kan ẹ̀kọ́ ni ní májàrọ́ ṣé mọ̀ ìlú kan àkèrè jẹ́ májàrọ́ àbí mọ̀. májàrọ́ ẹgbẹ́ ìlú yẹn ni. ọ̀gbẹ́ wọn ti bí ìyá mi. kọ́nìyàn bá bọ̀ bẹ́ẹ̀ kó pòrò oríṣiríṣiríṣi kù ọ́ débi ó nídìí ó mú kó kí n bá ti mọ̀ yẹn ó ní nìní ńlá láti mú kó nìyí. ìmọ̀dí ọ̀nìkọ́ni kó bá ti mí purọ́ gbowó lọ́wọ́ ni àbí gbọ̀nkóhùn lọ́wọ́ ni ìpọ́njú burúkú àti ìpayín keke omi dúró de onítọ̀hún o torí pé káṣírí rẹ̀ bá bò lọ́wọ́rọ́ bẹ́ẹ̀ kó bá fi àdìrọ̀lẹ́ Elédùmarè á tù ṣé n wá rí èmi kí mo mú òkò náà tèmi yé mi o mo mi tọrọ àforíjì lọ́dọ̀ Elédùmarè mọ́ mi. ìdáríjì ẹ̀ṣẹ̀ èyí wa ẹ sì máa gbé ìwádà yìí díẹ̀ sí ìwádà yìí díẹ̀ sí ẹ dákun ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lọ́n tó ni. bẹ́ẹ̀nu rẹ̀. wọ́n ti gbé bọ́ọ̀sì ìbùdó náà ló ti máa sọ̀rọ̀ jáde. ṣàmùṣàmù láà jojú rẹ̀ olóde láà gbé ọ lùkúlùkù á bù ọ. ṣé lórí ìfi ọ̀lẹ́nu náà ṣé dandan ni pé bó ṣe ga tó ni kọ́rọ̀ ẹnu ẹ ti máa gùn ni. yèyé ìrìà ẹ má bínú jàre kò sọ̀rọ̀ tó fi wọn lẹ́nu pa. ó sẹnu kùdùrù bí ó dé arúgbó. bàbá rẹ wo ló dẹ̀ṣẹ̀ sílé ìdùnmọ̀ rẹ̀ kó bẹ̀bẹ̀ wọn á dára dá. táwọn lọ wọn ní bàbá ẹ wo ni wọn dàrí ní ẹsẹ. wọlé wọn sọ̀rọ̀ ni. ibo dàkọ bàbá rẹ ni. àjàdí. yes ma. yes ma. mo mà lálá kan sí ọ. sẹ́mi. mo rí i wípé omi ta omi omi gbowó lọ́rùn tí wàá pọn mi lóde. ẹ bàrìbà àjàdí. àkòjọ débẹ̀ o aláyẹyẹ a máa ṣe o. sálà wọn máa ṣe. Ah, aláwọ̀ máa ṣe o wọn yàtọ̀ sí Joseph ń bẹ alálàdé o. Hmm kó o bá mi ṣe jáwọ́ rẹ̀ o jáwọ́ níbẹ̀ o kó o bá ìbẹ̀rẹ̀ mọ́ ṣe o òòjọ́ kí mo bá rí ọ kírú rẹ̀ bá ṣẹ̀ mọ́ ọ lọ àjàdí òòjọ́ ò nílò àgbàjọ o. ẹ bá ara dàda yín jáde. ó lè dáhùn àwọn èèyàn yóò pàdé wọn yóò. àjàdí ah, ah. ló dé ah, ibi mo lọ́rọ̀ wa ni kí ni òde àdóbò ló ṣe jẹ́. bó ló ṣe jẹ́ dẹ́ pé three hundred naira lọ́kàn mi ní owó mi. kò sọ́jà ni òjò tó rọ̀ ń jẹrin náà lè má jẹ́ kó sọ́jà àjọjúmọ́ àjọyọ̀ àwọn èèyàn máa mọ mi ni. àjàdí kò mẹ́ kí ló dé ó sì máa bá mi sọ bẹ́ẹ̀ pé kò kóde mi tó òjò jẹrin ni òjò wọn á pọn bọ́ òun lónìí ìjẹrin. ṣé kò tó torí ni ẹni yémi gan ti ń fòun lẹ fún rẹ lẹsẹ òun. yémi gbàgbé ń pa pé yémi fòun lẹ tí yémi ò nídìí owó mi àwa nídìí owó mi ń tíya. ẹ wo ọ̀dà àwọn òsè mọ́ n wò se mọ mo máa ń gẹ́gẹ́ sọ pé kọ́lọ́mọ jẹ́ kí lọ́ọ́ ga jù yẹn lọ ni ṣé kí lọ́ọ́ ga jù mí lọ ni kí n wá sẹ́bò mi ni. ọ̀rọ̀ gbogbo wọn sọ kò sí nǹkan kan ọ̀fẹ́ gbọ́ kò sí lè kankan tó lè ga jù ẹnìkan kan lọ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ àfi tó ọba fún mi kọ̀ mẹ́ni okun àti pé ṣé èyí á kankan sọ mi ní adviser rẹ ni yàsìn ọmọ èké ìbùsẹ kò sí ti yàlẹ dáṣe lẹ́yìn mi yàtọ̀ pé mò ń gbé wọn mò ń gbé wọn lọ́njọ́ kan báyìí bí wọ́n ṣe wúkọ́ báyìí wọ́n fẹ́ tutọ́ báyìí ẹ eh, ẹ gbọ́dọ̀ tú wọ́n ní kí ló ẹ má tu wáyé tírí kìlómítà mo gbé rìn tí wọn ò rí tú. wọn ò sì tú. Ah, ah, wọ́n gbé ẹnu báyìí ni. ṣé tó ń sọ fún mi ní ìsinmi pé kò béwu dé. Ah, kò séwu kankan. ọba ìjẹba ọ̀hún. yàsì báyìí. àjàdí mi. gba hundred naira kò fi kún tọ̀dọ̀ rẹ kó jẹ́ four hundred naira. àjàdí fún mi two hundred alápapọ̀ kó fẹ́ kan kó méjì àbọ̀ èyí ni ó jẹ́ pé ọ̀jẹ̀ òróró mẹ́rin Ah, dákun ṣé wọ́n lọ gbẹ́ bọ́ọ̀hù ni. ẹ ẹ mà fún ọlọgbẹ ọ̀rọ̀ burúkú ṣe pọnà ẹ báyìí náà wọ́n lọgbẹ. lórí omi olómi la lọ lágídí wèrè ìṣúbà yìí torí kíni. ẹ bí ṣe bá yín lọnu lọ́ba yá ṣe ẹ̀ nàrà lu ọ̀fẹ́ náà yín ẹ tí ẹ lè mú wẹ lọ lọ house ní sìnkàn ọmọkòwò jẹ. ìjọ náà sọ ọfẹ mọ mi kú ni. wọ́n ní ọmọ àbẹ̀lẹ̀ ara rẹ̀ báyọ̀ fẹ́ mọ mi kú. ọ̀dà kò burú owó tó ń gba sálárì rẹ̀ oṣù ṣé o lè gba fọ́ọ̀nù náà. máa tó jọ máa tó jọ ṣé bẹ́ẹ̀ gbẹ́ náà wọ́n kó o jọ ṣé bẹ́ẹ̀ jọ lómi mọ́ ọ lọ. jẹjọ o mẹ́ jẹjọ o mẹ́. ń bọ̀ báyà kìnìún ní òun mẹ́ tiẹ̀ mi mọ́ bọ́ sọ bẹ́ẹ̀ má lọ bí tí yóò tó tó. fún mi lè jáde lọ́bọ̀ tí n bá lọ́kọ́ kí ló ṣe fún mi. ẹ̀rọ ẹ̀dá òsì ọ̀hún fún mi lápò mi jábọ̀ ṣé wọ́n ní mi ò mọ owó náà ni nígbà tí epo fẹ́ lọ sòkó àná ọlọ́run ọmọ bàyá tí ta sàn lónìí mi níbẹ̀ lápò rẹ̀ nísìn wa kó wọ owó òkè nkó hàn mi. okun là ń tà ni. ẹyìn mọ ọsà mo pè. wọ́n gbọ́n yàrá ìbẹ́ ni. ẹyìn yọ wọ́n gbọ́n. ọyọ mọ lọ mọ fún mi lọ́jọ́ dé. mo ní kọ́ ma lọ. mo wá tì bá a ti fún ni kájọ fúnra wa pa. ẹ yé wùwà ìbàjẹ́ mọ́. mi kò fi ọ pọ́ ni kò sí fún ọ. wọ́n jí ìbàjẹ́ mọ́ o ìwà ìbàjẹ́ èso wọn. wọ́n ìsì ọkọ mi pọ̀ rìrì àwẹ̀. pàdé o. ṣé o rántí ibi mo wíkú ọgbà mẹ́rẹ̀? ẹ ní à ń lọ Ṣàgámù. òde mọ́ ọkàn mi yìí tàn mí jẹ o ọkàn mi rè Ṣàgámù ọ̀hún gan mọ́ hmm, ọkàn mi ọkàn mi yíká yí padà. ẹ màmá ń gbà dé pa ti dágbére fún àyìnbá lọ Ṣàgámù kọ́mọ dàbí kìnì ọ̀nà Ṣàgámù gan ti ń ronú pàǹbọ̀ ẹ̀ ń pín bí ọkàn wa ti lọ wọn já lọ. ṣé èrè ọ pàdé mi ṣé èrè ọ àbí lùkùlùkù àtòlóde àṣàmùṣàmù fẹ́ gbójú ẹ lọ ni à mi mẹ́rẹ̀ ṣàgámù mọ́ ní kí mi àlèṣọ́ ní ṣàgámù ṣàgámù bá wù ọ̀rẹ́ òrèlé rẹ̀ kó rè gbéyè rẹ̀ bí bá gbéyè rẹ̀ kó gorí rẹ̀ kọ̀ ṣàgámù àbí bí ọba èrè ọkọ̀ kó agbéyè rẹ̀ rè mi mẹ́rẹ̀ ṣàgámù mọ́ mi kò yí padà etí mi dùn ọ́ ni à. mo ti gbọ́ màá yí mo fẹ́ wá ibi tó dáa láti yí padà ni. bá a déwájú ni kò yí padà ẹ̀yìn ṣàgámù. ẹ jẹ́ yín wájú lọ́hùn. sí màdáhùn nìkan jáde báyìí o irú wàhálà wo leléyìí báyìí yes yes yes ó ti dà mo mọ ọgbọ́n tí mo máa dá. mímèrè ṣàgámù kò ìtẹnápa padà sílé. mo fẹ́ sí kankan. àbó ti gbàgbọ́ tẹ́lẹ̀ lé lórí ni à. mo gbàgbọ́ alẹ́. Ah. mímèrè ṣàgámù oyè mi gbọ̀n ara kẹtẹ kó mọ̀ gbọ́n àbára mi ṣe rí ni ara mi ló ṣe lọ ọkọ̀ yìí èsì yìí báyìí tẹ́tẹ́rẹ́ bóyá ẹ pé ọkọ̀ náà bí èèyàn ni ó ti fọkàn sí pààrùn lọ ṣàkàwé. ọ̀rẹ́ àyè ẹsẹ̀ rẹ̀ gan ayé bẹ́ẹ̀. ara ẹ ẹ tí ìtumọ̀ tó yé ẹyẹ mi o. pé ó ti wò bẹ́ẹ̀ pé ọkàn rẹ ti wà lọ́nà ṣàgámù tẹ́lẹ̀ ẹ rí bó ṣe ṣe ẹ ò ní ṣe ṣe tìkọ̀tìkọ̀ tẹ́tí ní ìgbà máa tẹ́tí ní bí ṣe ṣe fún rẹ̀ ní ṣe báwọn o balẹ̀. má. wọ́n rí púpọ̀ mi lọ́sàn-án o wọ́n rí púpọ̀ mi o. ẹ dákun mọ́ ìfúnlẹ́tọ̀ ìtàn lómi ń dì. àwẹ̀ ṣé o fẹ́ mú fóònù tọ̀ ni à. ẹ kí n mú dání lásán ni kí n fi tọ̀ ni wọ́n máa fi ápò tọ̀ ni. bí ẹ bá sí bí ẹ bá sí fóònù lápò rẹ ó lè tọ̀. kò ní wá ní kí n má bàa dá yín dúró ni kí n má bàa dá yín dúró ni. kò tí ì tọ́ mi kò paná. mo ti ń pa àwọn. mú un ló ti yẹn tún rẹ́rẹ́. ẹ mà ẹ ẹ kàn ní dẹ́mi rí ni ẹ pé pàtàkì sọ pé mo nǹkan ní gbogbo àìsàn olóró láyé ẹsẹ̀ ni nípa ti sọ pé à ń lọ Ṣàgámù èmi ti wò èmi gangan spirit mi bí ẹ̀ bá ti sọ fún mi báyìí spirit ti dàrú báyìí. kàn gbà tí wọn fi lè mọ ẹni. ṣé rí ọkàn yín ọ̀pẹ ti dàgbà ọkàn yín ló máa bí sí gan oríṣiríṣi ọ̀nà ló máa yà sí fún ara rẹ̀ ẹgbẹ́ rà wá ní sí ìtọ́ka wa bá sọ lọ́rọ̀ ìtọ́ka tí wọ́n bá sọ ìwọ̀n ọ̀dẹ́ àti ọ̀pẹ kankan rẹ̀. ṣé dọ́ọ̀nù padà ká máa lọ sàgámù wa. ẹyẹ wùwà ìbàjẹ́ mọ́ eh, eh, ẹyẹ. ìbàjẹ́ ò dáa ẹ yé hùwà ìbàjẹ́ mọ́. dákun ṣé òun ní fún mi ní kankan kó jẹ́ pé mi ní sáà máa fún ọ sáà gbogbo ìgbà. àsìkò tó jẹ náà ti tó ní òkú díẹ̀. ó sì láwọn kan tó ń ṣẹjá fún o gbogbo ìlà ń gbọ́ wò àwọn tó gun ọmọ sórí ẹja fún. ṣé ìjà ló fẹ́ jẹ ní abẹ́ràn gbẹ. máa fún ọ lẹ́mu àtẹ̀ràn gbẹ. Ah! irọ́ ni o. níjọ́ tí màbá wa fún ẹ tán báyìí á yà ẹ lẹ́nu. Ah! <laughs> tó fẹ́ mi tán tí bá mú ọ wọ́n ah. rò bọ́dájọ́ ọ lẹ́yìn. sọpọlọ. ọmọ pé jésù ni olúwa. Oh. jésù ni olúwa. orí mi o. mo wá change the name ni eh. eh, ìwòtún ni. kó gbogbo ẹ wá. kí n kókó ni wá. Ah, bára ni mo ṣe ṣe ní wo tí ẹ Ah, kankan. bóò ní jàre ọ̀pọ̀ mi kọ́ bámú bámú mo wá ní kó di pé ẹ bá rò pẹ́lẹ́ mo ní ọdún ẹ̀wọ̀n náà pé omi lọ́wọ́ àpò lọ́kẹ́ lọ́kẹ́ òun bá ti lọ ṣé kọ́kọ́ mi tiẹ̀ lọ́kọ́ mi. ẹ wo ẹ wo bó ṣe ń lẹ̀ mọ́lẹ̀ tí ọ̀pẹ ń wọlé. pàdé kì í ṣe lébi ni. ìyá kan wà fún ọpọ tiẹ̀ náà o. ìyá kan pọn tiẹ̀. Ah! ẹ wo.

ààyè lọ́dọ̀ òkú owó àtàwọn. orí bẹ́ẹ̀ mi ò sanwó àti. kọ́kọ́ mi. ẹ wá gbẹ̀rẹ̀ owó mi. ṣé owó ni wọ́n san èmi ò sanwó. wọ́n fẹ́ lẹ̀. wọ́n fẹ́ lẹ̀. wọ́n múra sí ọmọ rẹ. gbórí ẹ̀ wẹ̀rẹ̀ gbórí ẹ̀ báyìí bàbá omi ti lọ o. wọ́n gbé wọ́n gbọ́kànlá rẹ̀. ọmọ wo ló pè mí ní wèrè nísànsán àbí tí mi dùn mí ni à mi ọmọ wo ló pè mí ní wèrè nísànsán. ẹ ṣe ìyá wa ìyàwó babagẹ́jì máa ń lò pé lólórí burúkú àwakọ̀ oníṣòlòṣò mọ́sàǹfààní. àwọn ni wọlé èrè mi ò wọlé ẹnu rẹ mọ gbọrọ o èsì o èsẹbi rẹ èsẹbi rẹ o ohun yèyé rẹ ṣe ṣe ṣe ṣe ṣeré ni kéṣù ra búlọ́ọ̀kì títí tó fi jáde láyé bẹ́ẹ̀ náà ni bàbá rẹ ra wọlé èèlú lẹ̀ débi àkọ́lé òun ìwọ náà ra wọlé e o bógo bá mi jẹ́ tẹlẹ́dùmarè ó máa gbé ohun rere ṣe kò fi àjáde láyé yìí. mi. bàbá ọjọ́ ọ̀la.

Go on. ìwà ìbàjẹ́ èso rà. àgbẹ̀ kẹ́kì jẹ́ náà kọ́ tàbí adẹ́mu. àjọ máa gbé lọ sí kẹ́kì kẹ́kì máa ń bọ̀ sùn kankan bí. jókòó mi kí n jókòó. ẹ ṣe mọ ẹ ṣe mọ. ṣé mọ̀ yìí amúnikọ́lu nínú èrè amúnikọ́lu aláǹgbá orí èṣù èyí ń jẹ́ bẹ́ẹ̀ o ògbórin àtiwọ́ náà. ọ̀pọ̀ mo ti ní sáàkù láti bí ọdún mélòó kan sẹ́yìn àfìgbé inú mi kọlù ah! àjàdí àjàdí àjàdí ẹ̀rẹ̀ mélòó ni mo pè é ẹ̀rẹ̀ mẹ́ta òní yìí ni màá gbùṣẹ́ mi lọ́rùn. bẹ́ẹ̀ ni òní yìí gangan ni màá sáàkì rẹ é máa dọ̀la àmọ́ kí ni tó gbaṣẹ́ mi lọ́wọ́ rẹ̀ kó tó di pé màá lé ọ dànù màá jẹ́ kó yé ọ òdí pàtàkì àti reason tí mo ṣe wí kò yìí ní kí n má tòrò mi fẹ́nikẹ́ni ṣé ní madam Florence madam Florence di onígbọ̀wọ́ gbogbo ayé mi kún madam Florence aláàánú madam Florence lẹ́yìn ìgbà àánú ṣé iṣẹ́ ọ̀ríjínà orúkọ mi rẹ ni bẹ́ẹ̀ ni lùgbé ayé mi tí mo wà nínú gòkè mo mi jẹ́ jẹ́ẹ̀nì orúkọ mi gangan gan ni màmá kó pé. Mm-hmm. What oore yèyé o ilé alákọ̀wé níbo ló ń lọ. mo fẹ́ wá pọnmi ni wà. Ah, àwọn àgùnbánirọ̀ tó ti wà ń bí tẹ́lẹ̀ ńkọ́. àwọn ti lọ èmi ṣẹ̀ṣẹ̀ dé ni mà. ọ̀dẹ́gbilé ńkọ́. mi ò mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ọdẹ tí ń ṣọ́ inú ọgbà àgùnbánirọ̀. Ah, wọ́n ti jáde abalajọ. èèwọ̀ olúwa yìí ni àìfi garawa pọnmi odò amúlòkò ìgbà la fi ń pọ́n. ìgbà. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá fi garawa pọnmi odò amúlòkò ní tójú rẹ̀ bá rí ẹnu rẹ̀ ò ní lè sọ o. àṣà ń bẹ. so tí mo bá fẹ́ pọnmi sì máa ń láti wá ìgbà lọ. ó di dandan ó di dandan kó o wá ìgbà rí bó o bá lómi pọn ó di dandan àfi bó o bá lómi pọn torí ògùn ìlú wa ni yóò dáa fún ọ ó ṣoríire o ǹlẹ́ o yóò dáa fún ọ ewọ <laughs> ni <laughs> ọlọ́mọdé àrọ́rùn nínú odò wa yìí tipẹ́tipẹ́ ni <laughs> èèyàn wa máa fi orobá pọnmi nínú odò wa rárá o láéláé a gbọ́dọ̀ gbà àpá. mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ti pé ẹ dákun àti ti pẹ́ o. ẹ yọ ẹyẹn bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí mi ó dìde dúró bẹ́ẹ̀ bá ti dìde nàró báyìí mi ń lọ ni mo tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe. mo fẹ́ lọ wo àwọn ilé kan wo ilé kan wo àwọn gọ́tà kan àwọn ibì kọ̀ọ̀kan wà tí mo gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò sí lónìí bó ṣe wà. láàrin ìlú eh, ah, wọléwọlé wòdí aláṣẹ jù ọba tàǹwíjì. Eh, <laughs> baálẹ̀ eh, iṣẹ́ wa yìí ó ti kọjá bẹ́ẹ̀ ó ti sún síwájú àwọn òwò ilé ìtẹ́kọ̀sọ àti tàǹwíjì yẹn mọ̀ eh, ìmọ́tótó ìlú lọ́jà àwa lógún báyìí. àsìkò tí ẹ ti yàtọ̀ <laughs> gbogbo àti òní sálángá là ń wọ̀gbọ́ wọ̀gbọ́ yàgbẹ́ tẹ́lẹ̀ kálukú ló ti ń túnra kì. ẹ ti já sí ẹ ti já sí ẹ kú jòkó àjọ òtún ẹ pẹ̀lẹ́ má jà o. ẹ ṣeun o ẹ̀ẹ́dì. mo kí baálé ọkọ ìlú mo kí ẹ̀yin àgbààgbà tí ẹ wà ń kalẹ̀ o hmm. ohun tí ó sábà máa ń fa ìdàgbàsókè ìlú ni bálejò bá ṣe ń pọ̀ sí ní ìlú bákan náà àwọn òfin kan wà tó jẹ́ pé ó jẹ́ òfin ìnira tí a gbọ́dọ̀ mú kúrò kí ìdàgbàsókè lè bá inú ìlú wa mo wá rọ̀ wá baálẹ̀ ẹ jẹ́ kí àwọn nǹkan amáyédọrùn tó lè mú ìdàgbàsókè bá ìlú kó pọ̀ sí ká sì gba àwọn àlejò láàyè. bẹ́ẹ̀ni ní àfikún kára ó lé o èmi rò wípé ó yẹ kí ibi signboard kan wà ní ọ̀nà odò yẹn tó máa ṣe kìlọ̀ fáwọn èèyàn torí lẹ́yìn tí wọ́n dá mi padà ni mo tó mọ ewu ńláńlá tí mo dojúkọ látàrí fífi ike pọn omi amúlòkọ ohun eh, kárí lọ náà nù wọ́n ní bàbá tó fẹ́ bí ọmọ ẹ̀ bàbá ẹ̀yin náà gbọ́ ọ̀ǹtàn lọ́nù ṣé rí ẹ bá ń fara dà díẹ̀ sí díẹ̀ tí ẹ̀ kọ́ torí ìṣẹ̀ṣe la gbà kó tó di pé irú àwa wọ̀nyí dáyé ẹ sì rí i pé njọ àti tọ́jú amúlòkòkò ń wá náà là ń mu ọmọ wa ń lóyún wọn ń bímọ gbogbo wọn ń yí gbiri ó fi hàn pé ìṣẹ̀ṣe òògùn wá ìṣẹ̀ṣe ń bẹ yìí àṣà ń bẹ ẹ̀sìn wà mẹ́tẹ̀ẹ̀ta ń ṣa látìlẹ́yìn ara wọn ni ẹ̀dí afaramọ́ kí a máa ṣe bó ti tọ́ àti bó ti yẹ ṣe rí bó bá yà ní pọnmi amúlòkó mu mọ́ kàngádẹ̀rọ ìjọba ó ṣe fún wa á ti kànlẹ̀kùn ilẹ̀kùn tá à ń kàn sí hàn ìjọba létí hmm. ó fi hàn pé wọ́n ti ń gbóhùn wa hmm. wọ́n sì sọ pé wọ́n ń bọ̀ á ṣe ń tá a fẹ́ hmm. ẹ̀dá kan ṣe é gbọ́ ìyá amúlòkó yà ìyá ọlọ ìyá ọlọ. èmi ni. níjó ni a lọ odò. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ kú jókòó ẹ kú pàdé o baálẹ̀ ọjọ́ mẹ́tàlá òní mọ̀ ni àbẹ́ẹ̀ ti jí iṣẹ́ amúlòkó fáwọn èèyàn wa ni. gbàdúgbò náà wàá wọ wàá pàdé ìlú a ó bọ odò amúlòkó ní ọjọ́ mẹ́tàlá òní ìṣe tá a ṣe lè sin ọ̀tẹ̀ ìyá yìí lọ́rùn ṣùgbọ́n ọlọ́lọ́gbọ́n kan ò fi rẹ̀ jọba ọ̀mọ̀ràn kan ò sì fi rẹ̀ joyè bó ṣe dùn tó ọ̀fẹ́ lè pohùn ọ̀wá ṣùgbọ́n ó jẹ́ pé ìyá wa náà ni oyè tí wọ́n jẹ́ ń di òòṣà yìí oyè ìran wọn ni àpọ́n wọn wọn láàyè àwọn ọmọ àwọn sí bẹ́ẹ̀ ni òòṣà ń bá ṣe tá a fi hàn mọ̀jẹ̀ sí wọ́n ní ìparun ni ọmọ tó rúgbà ẹ̀ bá ń ṣẹ́wó lọ́wọ́ ẹ̀ máa náwó sí ìyá yìí náà ò sì kọ̀ ẹ sáré pé ọ̀sàjòjì tí wọ́n ń yẹsẹ́ wò lẹ́yìn lọ́dọ̀ wọn ntí wọn bá rí náà ni gbogbo wájú fi ń sara ni dín ẹ bá ń tọ́jú ẹ o ẹ bá ń tọ́jú ẹ o méjì erin ò sínú igbó o. bàbá baálẹ̀ ẹ̀mí yín ogun ẹ bá a sọ fún gbogbo àwọn èèyàn wa lọ́jọ́ náà aṣọ funfun ní káwọ́ pàdé amúlòkó àbí. ó ń dábàá fún ẹ gbọ́ yìí o ẹ gbọ́ ẹ̀yin obìnrin àtẹ̀yìn ọkùnrin àti ọ̀wọ́ ẹ bá ń wí fún ọ ìbá ṣe gínì funfun àǹkárá funfun léèsì funfun kó ṣe ṣàtẹ̀yìn ẹjẹ ọjẹ funfun aṣọ funfun fìlà funfun ẹ bàtà funfun èmi náà gẹṣẹ funfun. baálẹ̀. kí ẹdì màsítà náà wọ́n sì gbẹ̀yìn. <laughs> baálẹ̀ ẹ dákun ní ọjọ́ mẹ́tàlá òní hmm. tẹ́ ẹ sọ wípé wọ́n ó bọ hmm. odò hmm. ṣé a lè fún àwọn ọmọdé ní àwọn ọmọ iléèwé ṣé a lè fún wọn ní ọ̀lídé. ẹ máa ń fún wọn lọ́lùdé jẹ́ wọn wá ní ẹ ṣe ni pé ẹ rọra fọwọ́ ẹ ìdágúnlẹ̀ wọn nù yàrá àkàwé kí wọn ó lè láǹfààní àti jáde wòran torí mo wí lẹ́ẹ̀kan pé òòṣà tá a bá ń sìn tá a bá fìdí ẹ̀ hàn mẹ́ni náà ìpẹ́ parun ẹ jẹ́ kí wọ́n nímọ̀ ara ẹ̀kọ́ wọn náà ni. ṣé wọ́n dẹ̀ safe. tẹ́ ẹ bá ní wọn mọ̀ wá wọn máa ròyìn wa kí ẹ̀yin òdì o ẹ má kọjá ń gbogbo tó ti yẹ gbogbo eh, èkúrú àkàrà nkankan tá a ṣe lọ àwọn oníọ̀jẹ̀ irun mọ̀lẹ̀ wo ló pé ń bọ̀ bẹ́ẹ̀ ni àti eh, oyin àtàsáró gbogbo ẹ̀lẹ́mí náà ti rà kúnnú ilé o. àṣà ń bẹ o eh, ìṣẹ̀ṣe ń bẹ o pé ká. ṣeré torí ẹni fi ìṣẹ̀ṣẹ̀ ṣeré ṣáàtì tó rí bẹ́ẹ̀ náà kù bàbá ti yàsẹ́ láìtì ni. àwẹ̀ o bá mi wí hàn hmm, hmm. bí mo fẹ́ gbẹ́ kànga sábúlé amúlòkọ lódì kejì ìlú rìn ìlú lówó rẹ̀. mala mama ta ce in gaya maka tana so ta dinga rijiya a can mm, garin mu a muloko din nan to an gaya ma ce na ne za ka karba dari hudu dari hudu shikenan eh shine za ka karba shine za na karba to mama ó ní sọ fún yín pé òun ó gba apo méjì abo apo méjì abo ṣé jù bẹ́ẹ̀. ṣé jù bẹ́ẹ̀. ó ah yóò gbẹ tí ó da abẹ́rẹ́ rẹ lókun dì ẹ bá ti kówó fún mi èmi ò kówó lé lọ́wọ́ yóò ṣe yóò ṣe. a ṣe á dáa. á dáa. wíhàn ẹ pé obì ẹ á gbó bẹ́ẹ̀. zayi kẹrù bá náírà wanda kana so lọ́lọ́run hmm? ti gbọ́ haúsá <laughs> mi dáadáa ni. Hmm. àṣà ń bẹ o ìṣẹ̀ṣe ń bẹ o pé kákéré. ṣeré torí ẹni fi ìṣẹ̀ṣe ṣeré ẹni bá pé báwo la ti ń ṣe tó là ń ṣe hàn ìṣẹ̀ṣe là gbà ó àṣà ń bẹ o ìṣẹ̀ṣe ń bẹ. ṣeré yóò jẹyàn rẹ̀ níṣu ìṣẹ̀ṣe làgbà. àṣà ń bẹ o ẹ má fi ìṣẹ̀ṣe. amúlòkó amúlòkó amúlòkó baálẹ̀ ìlú ló mi fojú di ọ́ o èèṣe mi o bóyá omi ni ìran ènìyàn ń lára pé wọ́n gbọ́dọ̀ mú òmíràn pín ọ́ àfúgbá baálẹ̀ ló ní kí n mọ̀ rí ikú ọ̀jẹ̀ o èmi kí mo mọ̀ bínú rẹ mo wí kó baálẹ̀ mo ní ó ìjò rí o baálẹ̀ ní kí mi mú kù ọ́ o pé ohun tó bá ti wù ọ́ nǹkó o ṣe mo wá ń bẹ̀ ọ́ bẹ́ẹ̀ o kó o bínú o àmúlòkó mọ̀mọ̀ bínú jù o àmọ́ kó o bínú díẹ̀ má jẹ epo o gbogbo ọ̀nà kọ́ni kó bá ti mú ọ bẹ́ẹ̀ àbò fi ọ wẹ̀ àbò fi ọ dáná wọ́n bá ṣe méṣù bẹ́ẹ̀ nìkan máa bì kọ́mọ̀mọ̀ lálàáfíà o títí láéláé bẹ́ẹ̀ ni èè ṣe mí o baálẹ̀ ló ṣe ọ́ o. mi ò mọ bébí pọ̀ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan ló gbàyé kan àníbámúbámú ni mo yóò mẹ́mọ̀ bébí ń pọ̀mọ́ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan eh, ló gbàyé kan ẹ̀yà. tàlà ó finú tọ nílé ayé ló máa yí sí ọ ló máa yí sí ọ. bóyá ni wọ́n fún àwọn eléyìí lábẹ́rẹ́ báyìí ọjọ́ ká lọ́ra fún fi ọgbọ̀ngbọ́n sá lọ fún màlúù ọgbọ̀ngbọ́n ni àgbàlagbà náà fi sá fún màlúù kán tiẹ̀ má lọ mu omi tí kìíní hmm, àwọn eléyìí tó bá lọ mu omi yẹn báyìí kìí ṣe igbá méjì làwọn máa máa bù igbá tí wọ́n máa pé bíi mẹ́jọ. ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ ìtàn o. ara tó bá wọ́ bá ọ̀run ni yóò fi wá dá. bàbá ah, àmì bàbá àgbà. pẹ̀lẹ́ sọ fún àwọn o fún àwọn màálù yìí lábẹ́rẹ́. o fún wọn lábẹ́rẹ́ tó lágbára rárá. fún wọn lábẹ́rẹ́. bẹ́ẹ̀ni rà. máa tọ́jú wọn dáadáa o. ọmọ pé kínní ọlọ́run má jẹ ara ìdá. màmá ah! màmá kí ló ṣẹlẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀. ọkàn mi ló ń ru o ebi wa ń gbé mi o. Ah, ẹ gbà mí o ẹ gbà wá ọlákùnrin ẹ rọra ẹ ẹ ǹjẹ́ ǹjẹ́ orí ìyàtọ̀ náà tó sáré wọnú ibẹ̀ yẹn lọ láìpẹ́ yìí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ a ní láti sáré ṣe nǹkan epidemic lélẹ́yìí o àjàkálẹ̀ àrùn jẹ́ kí n sáré ẹ wo ẹ bàmá ẹ jẹ́ ẹ jẹ́ ń sáré pé ẹ jẹ́ ń sáré pé ẹ jẹ́ ń sáré pé ambulance wa ẹ ẹ ẹ ń bọ̀ láti ẹ̀ fà ẹ ẹ. ara àyàn ènìyàn mi kéré níbẹ̀ ṣé ara àyàn mi balẹ̀ àti pé kó ṣe hàn gan. ẹ omi tí wọ́n mu ó dàbí omi tán mu ẹ ló ń yínú wọn po so wọ́n ti ń tọ́jú wọn ara wọn lè máa wà òkè. àmì ò jésù ṣé ọ̀nà béè náà ni agbàdọ́dọ̀ rí rárá màmá mo kánjú so ẹ lè rí wọn. ẹ jẹ́ ká máa lọ mà ṣe ti gbọ́ ẹ jẹ́ ká máa lọ. mẹ́mọ̀ rírú yéé rí o lódùmarè ṣé ọ̀ràn ni pé mo wá wo ìran arákàrà ọ̀yà ni à bẹ́ẹ̀ ojú lómi lójú ṣe ẹ̀nu o ọ̀run mo ṣe ní kí mi máa wẹ̀ wọ́n o. o mo mi rè lé mi o. ìbámu ni mo yó mi ò mọ bébí ọmọ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan. ṣèbí tá a bá ti sọ bẹ́ẹ̀ owó kúrú pé ọ̀pẹ. ó ṣe àríre ni èrò kó apé apé èrò wọléwọlé náà rí ìwọlé. ó ti dá òótọ́ ni torí owó ni kókó. èèó ni kẹ̀kẹ́ èyí ó ti dá bẹ́ẹ̀ ṣèbí a sì tún rí kún eléyìí. àárín ń lọ́pọ̀ lọ́pọ̀ ni àárín ó ti ó ti dà. bójú bá yẹjú ọmọ òjò òun ò yẹ. kò sí nǹkan kan tí ó yẹ ń bẹ hmm? nígbà tí eléyìí ò bá ti yẹ kò sí nǹkan mi tí ó tún yẹ ènìyàn kí sọ wọn ààyè. a máa ríra. bàbá ń bá yín sọ ó yẹ ká ẹ mọ gbọ́ ká ẹ mọ rántí ọjọ́ ọ̀la yìí pé bó ní ti rí ọ̀la lè má má rí bẹ́ẹ̀. Um, ẹ pẹ̀lẹ́ o ẹ kú ìjókòó nǹkan tó jẹ́ kémi wá tí mo fi wá bá yín sọ̀rọ̀ lénìí ni pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú tí kọ́lẹ́rà mú àwọn èèyàn àjàkálẹ̀ àrùn tí ó ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí tí àwọn èèyàn ń lọ lọ́rùn kú tí wọ́n ń fò sánlẹ̀ kú tí wọ́n ń ṣe lóríṣiríṣi ìyẹn ló jẹ́ kémi wà láàrin yín ní àsìkò yìí ṣe rí i pé àwa wọléwọlé ẹ mọ̀ pé àwa náà ni ìjọba àwa ìjọba àwa lọ ṣe ìwádìí ìwádìí ìjìnlẹ̀ tí a wá ṣe ó fi hàn wá wípé omi odò amúlòkọ tí ẹ̀ ń mu òun ló fa gbogbo àwọn àrùn àjàkálẹ̀ tó wà nínú ìlú yìí nítorí náà àwa wọléwọlé àwọ̀páwà náà ní ìjọba àwa pa aláṣẹ báyìí wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ mú mi àmúlòkọ mọ́ ó ti di èèwọ̀ báyìí láti mú omi yẹn àbí láti fi wẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì kọ etí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ tí ìjọba sọ yìí ohunkóhun tí ojú rẹ̀ bá rí òun ló mọ̀ nítorí wípé kódà gan kóńtọ̀ ń fẹ́ kú tán báyìí tí wọ́n bá gbé dé ilé ìwòsàn àwa ò ní jẹ́ kí wọ́n fún ní ìwòsàn nínú nínú ilé ìwòsàn rárá. a kò tí ì rí èsì àṣẹ. nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ àwọn Yorùbá sọ pé kì í parọ́ nítorí náà ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ò bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fẹ́ kúkú gífà nìyẹn bíi kíkọ́ lẹ́ra ò pa ẹni tó bá dẹ̀ fi wẹ̀ náà kúrú náà ló máa pa. bámúbámú ni mo yó mi ò mọ bébí pọmọ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan gbogbo ayé kan.